nínú àwọn tó ń pààyàn nìyẹn o. abẹ́ ríbọn ọwọ́ ọlọ́pàá la mọ̀ pọ́n ti ń ríbọn o àti ọwọ́ àwọn sọ́jà. ẹ̀rọ tá a bọ́n. fúlàní fúlàní ni arákùnrin tó ń sọ̀rọ̀ yẹn torí pé àwọn ìbọn tí wọ́n mọ̀ ṣì máa sọ english o àwọn ìbọn tí wọ́n rí gbà lọ́wọ́ wọn àti àwọn ọta ìbọn lóríṣiríṣi tí wọ́n rí gbà lọ́wọ́ òun lẹ́ ń rí tí wọ́n kó sílẹ̀ lẹ́yìn fúlàní ni ìkan wà níbẹ̀ tó sọ pé ẹ̀jẹ̀ ń wò náà tó ní báwọn ṣe ń mú àwọn èèyàn tí wọ́n bá ti mú onítàn bá ti mú kinní tó wà lọ́wọ́ okùn ibi táwọn bá ti ń bẹ́ ni ẹ sọ̀rọ̀ àwọn kan máa dúró síbi níbi ẹ̀yìn àwọn dẹ̀ máa ki okùn sí lọ́rùn báwọn ṣe máa fi okùn yẹn fún ọrùn ọ̀pá nìyẹn láìsọ ọrùn ẹ̀dìyẹ láìsọ ọrùn ewúrẹ́ láìsọ ọrùn àgùntàn ọlọ́run olódùmarè á ṣàánú wa nílùú nàìjíríà o ṣùgbọ́n kí àwa náà fúnra ara wa ká ṣàánú ara wa káyé máa rìn dé òru tabadẹ̀ ń lọbẹ̀ kan ká má máa dá lọ ká máa pe àwọn èèyàn dání bóyá èèyàn méjì mẹ́ta kájọ rìn papọ̀ kájọ rìn lọ́wọ́ọ̀wọ́ kájọ rìn lọ́wọ́ọ̀wọ́ gbogbo eléyìí ọlọ́run olódùmarè yóò yóò yóò ṣàánú fún wa o kájọ rìn lọ́wọ́ o kó má jẹ́ pé ẹnìkan máa dárìn tó máa fi dípọ́n máa pa wọ́n ní eléyìí ní àmì kidnapper I collected the sum of money if the people don't give me money I kill them nǹkan tó sọ̀rọ̀ ó lóun pa wọ́n èmi kọ́ o máa yẹn ni o máa fúnra yìí ni o mò ń ka àwọn nǹkan tó kọ sísàlẹ̀ ó máa pa wọ́n oníṣùgbọ́n tó bá ti fún àwọn olówó àwọn lè mú ìdí ìbọn káwọn jọ mọ́ wọn lórí ó ní ṣùgbọ́n tó bá dá àwọn mọ̀ pé àwọn máa pa wọ́n àbẹ́rẹ́ ní nàìjíríà ìlú tó lọ́ba tó níjòyè kọ́lọ́n kó ṣàánú fún wa. bob aródeyọ ah, sísítà mi ọlọ́run ló ń ṣiṣẹ́ yìí gbogbo ànitẹnugbó bí ọwọ́ sísítà Bùkúnmi ẹ káàbọ̀ sórí ìkànnì yìí o kẹ́mu yín sọ pé ọlọ́run olódùmarè yóò mọ̀ fi ìṣọ́ ẹ̀ṣọ́ wa ìlú nàìjíríà ó tọ́jú sú gbogbo àwa tá nílùú òyìnbó nítorí pé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ wọn ò fẹ́ kí àwọn tó wà nílùú òyìnbó wọn ò fẹ́ kó wá sílé mọ́ àbí ńgbà tí ilẹ̀ bàbá wa tá a bá lọ tó fẹ́ pàyàwó ọmọ máa já nípa tá tún délé o bóyá ṣe náà máa wá um, pààyàn ọmọ wa pàdé èèyàn ọmọ wa ṣe olùmọ̀yìn sọ fún ọ̀pọ̀lọpọ̀ wa pé ìwọ tó o bá ní nǹkan kan tó o jẹ́ nǹkan kan yé máa sọ pé o jẹ́ mẹ́wàá ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé à ń ṣera wa à ní nǹkan kan a máa sọ pé a ní afẹ́ ayé fake life lọ́pọ̀lọpọ̀ wa ń lò a dẹ̀ ti gbàgbé pé ẹ ò tán ẹnì kankan jẹ ara ẹ̀ ló ń tàn jẹ tó bá ń lo fake life ara ẹ̀ ló ń tàn jẹ ara ẹ̀ ló ń tàn jẹ ọlọ́run olódùmarè yóò mọ̀ ṣàánú fún gbogbo wa òun ni òkè jẹ́kẹ́ lómi ìrálà nígbà tí o ò bá ní nǹkan kan tó ń sọ pé o ní mẹ́wàá àwa di pé gbogbo tó yẹ kó ṣàánú ẹ̀ wọ́n wà ní ṣàánú ẹ̀ a máa sọ pé àwọn ohun àwọn kan bẹ́ẹ̀ sì rè ìwọ kẹ́ni o ti fi gbogbo fake life o ti fi ba ayé ara ẹ jẹ́ báwo ni wàṣọ afẹ́rá làánú ó dà abala kejì ètò yìí náà ni a ó mọ̀ ọ́rẹ́ sí báyìí ẹ ìlera lọ́rọ̀ ni mo pe abala kejì tàbí oúnjẹ lọ́rẹ́ àwọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ mo ṣe máa ń sọ pé ìlera ó jẹ mí lógún eléyìí tí a máa mẹ́nubà lónìí kì í ṣe ọ̀rọ̀ ìlera lélẹ́yìí ṣùgbọ́n eléyìí àmọ̀ràn tí mo fẹ́ fún wa lónìí ẹ mọ̀ pé a lè ṣe ká má sọ̀rọ̀ nípa ìlera ara ṣùgbọ́n àmọ̀ràn lè tí mo fẹ́ fún wa lónìí. thank you ẹ fi mi ní visa. èmi ẹ̀yin òyìnbó. ẹ fi mi ní visa. ah amẹ́ríkà ya. ẹ fi mi ní visa. èmi yankiya. ẹ fi mi ní visa. mo fẹ́ lọ sọ olórí ètò tẹ́sí. ẹ fi mi ní visa. mo fẹ́ lọ sọ orí tẹ́sí show. ẹ fi mi ní visa. mo fẹ́ lọ àfi àti tẹ́sí show sí. fi mi ní visa. mo ṣe lórí tẹlifíṣàn. ẹ fi mi ní visa. èmi àti rédíò. ẹ fi mi ní visa. nílò amẹ́ríkà. ẹ fi mi ní visa. bẹ́ẹ̀ lẹ́dìdà kí n máa. ẹ fi mi ní visa. èmi kí n máa. ẹ fi mi ní visa. sábàṣẹ̀dẹ̀ kí n ẹ wá fi mi ní visa. ọmọ bàbá ọlọ́pàá kì í má. ẹ wá fi mi ní visa. àmọ́ tètè wọ́n. ẹ fi mi ní visa. ẹni tó wá sí mi ní visa. ẹ fi mi ní visa. ẹ ti sọ. ẹ fi mi ní visa. ẹ ti sọ ya. ẹ fi mi ní visa. ẹ fi mi ní visa. ọ̀dà adúgbò pọ̀ lọ́wọ́ ọlọ́run mo ní ìlara kí ni à ń pè ní ìlara Àjàyí Peters ẹ káàbọ̀ sórí kan ní Abdulrasaq agboola hamzat adúpẹ́lọ́wọ́ in grateful heart bó ni ẹ kújọ́ mẹ́ta o ṣàlàfíà lẹ́wà Karim Miller here good afternoon how you doing Karim hope you enjoying the sunning I know this is uh, summer time so how is everything thank you for joining me today I really appreciate you ọlátẹ́jú orí dọ́ta àdúpọ̀ pọ̀ lọ́wọ́ ẹ̀yin náà ẹ̀ka bọ̀ sórí kan ni ó dàgẹ́ mo sọ mo ní kí ni ìlara tàbí kí là ń pè ní ìlara ìlara jẹ́ nǹkan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ríyàn fún àpẹẹrẹ bóyá ọ̀rẹ́ méjì tí ìkan tí kan bá ní tí kejì ò ní tàbí káwọn méjì ní kíkan wá gbajúmọ̀ kíkan tó kù má gbajúmọ̀ ẹ jẹ́ kí n pè báyìí ṣe eré tí ò gbajúmọ̀ yìí á máa lára ẹ̀ tó gbajúmọ̀ pé aṣọ òun nìkan ni ọ̀rẹ́ dẹ̀ jọ ni wọ́n o even nǹkan kan jọ wọ pàápàá jùlọ kan jọ wọ aṣọ kan náà á sì máa lára kejì ẹ̀ ìlara dẹ̀ pòríṣiríṣi àwọn kan máa ń lara èèyàn pé à èmi náà fẹ́ débi tí ẹni dé ìlara kan nìyẹn ṣùgbọ́n kì í ṣe ìlara kéèyàn pààyàn bí ká sọ pé èèyàn ń jowú ṣùgbọ́n àwọn ọmọ nàìjíríà ìlara tó wà nílùú nàìjíríà ni pé eléyìí ṣóhun nìkan ni àfikún ba tiẹ̀ jẹ́ ti nàìjíríà nìyẹn nílùú amẹ́ríkà bí ìlara tó wà ń bí ni pé à eléyìí ọ̀rẹ́ mi ni èmi náà fẹ́ ṣe nǹkan tó ń ṣe àwọn kan máa ń nílà tó yẹ pé wọ́n á ṣe lára ọmọlàkejì wọn láì tiẹ̀ ṣẹ̀ wọ́n láì rò wọ́n wọ́n á dẹ̀ máa bínú ẹ̀ ìyẹn pọ̀ jù lọ́dọ̀ wa àwọn ọmọ nàìjíríà ìyẹn wọ́pọ̀ lọ́dọ̀ wa àwọn ìgbóná máa ń ṣe lára ara wọn o ṣùgbọ́n ìlara táwọn máa ń ṣe kì í ṣe pé kán para wọn ṣùgbọ́n nínú nàìjíríà ìlara tiwa ni pé a lè para wa a lè dára wa gúnlẹ̀ a lè bá tara wa jẹ́ débi pé ẹni tó ń lọ síwájú àní kó má lè lọ síwájú mọ́ ẹni tó ń ṣoríire àní kí oríire yẹn kó má lè ṣoríire mọ́ irú àwọn laraba yẹn kò dáa rárá àbòsí ṣàmọ́ ẹni tó bá ní ìlara alábòsí ẹni tó bá dẹ̀ ń ṣàbòsí wọ́n ní alábòsí ò lè lérè àbòsí ò lè gbéyàn débi kankan nígbà tó bá mú titi ẹ̀ tó fà lọ́wọ́ tó mú tẹnilẹ́ tó rù sórí tẹ́ni tó rù sórí yẹn yẹn máa máa ṣoríire lọ ni ṣọwárí tiẹ̀ tó fà sọ́wọ́ ìwà á dúró sójú kan ṣo ò wá ní rọ́nà lọ nínú ìlara náà láti rá bòsì ṣùgbọ́n tó bá rí ẹni tó ń da fún tó bá sọ pé ìwọ ọlọ́run jọ o bó ṣe ń da fẹ́ni jẹ́ kó da fẹ́mi náà ọlọ́run á wá wọ ọlá pé òun gbàdúrà fẹ́ni yẹn pé kó túbọ̀ máa tẹ̀síwájú. Si ìwọ náà wá wá ní ìgbéga ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà kàkí àwọn ọ̀lọ́ síwájú ara wa ìfàsẹ́yìn ara wa la máa wá tabarẹ́ tó fẹ́ ṣe nǹkan kan tó yẹ pé ó fẹ́ kí ìlú dáa a máa bá tiẹ̀ jẹ́ a máa ní ṣòwò nìkan ni ṣé òun nìkan náà dáyé fún ni ṣáyé nìkan ni a máa bá tiẹ̀ jẹ́ àápá tàbí ká dẹ̀mí ẹ̀ légbodò bẹ́ẹ̀ sì rèé wọ́n ní àbòsí ògbéyàn débi kankan tàbí ká máa ṣọ̀tẹ̀ inú lara inú àbòsí àtọ̀tẹ̀ nǹkan náà ni torí inú lara náà ni àbòsí jáde inú náà ni ọ̀tẹ̀ ti jáde tá a bá ń ara wa orílẹ̀-èdè wa ò lè gbèrú ayé tiwa gan ò lè gbèrú nítorí pé tó bá ń ọmọlàkejì ẹ ọmọlàkejì ẹ tó ń orí o ò mọ̀ bóyá orí má pè níbi ni ìyá á máa lọ síwájú á máa sọ pé ah, ṣe gbogbo ẹ̀sìn náà ni kò tiẹ̀ yọ lára ẹ̀ rárá nígbà tó pé bóyá orí má tẹ̀mọ́ mi mọ́lẹ̀ lónìí bàbá orí má darí kàn lónìí ó lè mọ̀ ó mo ṣe máa ń sọ fún àtẹ̀mí tí gbogbo pátápátá ẹ jẹ́ kí a máa ro ìrò àlàáfíà sí ara wa tábàárẹ̀ tó ń dáa fún ó ń bèmí náà wì ká máa sọ pé ìwọ Ọlọ́run jẹ́ kẹ́ni máa tẹ̀síwájú tó bá ń gbàdúrà tó bá ń tẹ̀síwájú dandan kí káyé tiẹ̀ náà máa da káyé ọmọ tó bá bí máa da tó bá ti ń ro ibi sọ́mọ làkejì ẹ ibi yẹn ó ń bọ̀ àbáwọ̀ náà ó fẹ́ okọ̀ àwọn abẹ́ abọ́ ọmọ tó bí ṣùgbọ́n tó bá ń ro ire tó ń ro èrò àlàáfíà á máa bá ẹ á dẹ̀ máa bá ẹ bí ẹ nǹkan tí ò yẹ lómi nìyẹn ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n máa sọ pé bí lágbẹ́jẹ́ ṣe lówó ìwọ náà jẹun lówó èmi náà máa ń gbàdúrà yẹn gbà kan ah màá ní bí ṣe lówó náà jẹun lówó ṣùgbọ́n ìgbà tí mo gbọ́ ìrírí ayé kan tó jẹ́ pé ẹ̀gbọ́n mi kan wà ní New Jersey àwọn náà wà lórí ètò yìí wọ́n gbọ́ lè já mi ẹ̀gbọ́n tí wọ́n gbọ́gbọ́ tó wà nílùú nàìjíríà nígbà tẹ́gbọ́n wọn yìí kú akotori èèyàn ni wọ́n bá nínú ilé ẹ̀ nígbà tó kú tó di pé lẹ́yìn tó kú ìjọ́ kejì tó kú tọ́nà fẹ́ sin alẹ́ ọjọ́ yẹn nǹkan kọ́kàn ń kénu lé ni tí àwọn gbogbo àwọn tó wà nílé ṣe náà ń sábọ́ta ní nǹkan bíi aago méjìlá sí aago kan náà ní kí ni ẹ bẹ̀rẹ̀ sí ké pé ebi ń pa àwọn o fóun ló ń jẹ o fóun ló ń jẹ o fóun ló ń jẹ o kí o gbọ́n tó bẹ́ẹ̀ dànù nulẹ̀ wọn ò lè sún nulẹ̀ ìgbà tó máa kó gbogbo àwọn nǹkan ẹ wo ọ̀rọ̀ sòròkúnjọ́ mi nìyẹn jàre ẹjẹ́ fi yẹn sílẹ̀ ohun tí mo fẹ́ sàrẹ̀ ni pé èmi náà máa sọ pé alágbájá àbó ṣe lówó kọ́ ló ń ṣe èmi náà lòlówó ṣùgbọ́n nígbà tí mo gbọ́ ìrírí ayé tí mo tí mo gbọ́ báyìí mi ò sọ pé bí lágbára ṣe lówó ẹ̀ mo ni rárá mo fẹ́ ní tèmi fúnra mi ni kí n ṣiṣẹ́ mi kí n ní owó mi ni torí pé àtẹ́lẹwọ́ ẹni báyìí wọ́n ní kì í tan ní jẹ ajia àjọkẹ́ èmi náà ṣe hi hello hi èmi náà ń rí bẹ́ẹ̀ ṣe ṣe hi sí mi o ẹ káàbọ̀ sórí ìkànnì àmọ́ oyétúndé alimat ẹ káàbọ̀ sórí ìkànnì ọlálẹ́kan abdulgafar ògúndélé adúpẹ́ o ṣọlá amòye adúpẹ́ alájà àjọkẹ́ agboola dex ọlábísí peter sọmọlẹ́yẹ gbogbo yín ni mo kí. ọ̀jẹ̀láde wàsíù ṣọ̀lá hmm. gbà lórí ọlá láti kán ṣáṣá ìbàdàn ẹ̀ka alẹ́ o ẹ mọ́mọ́ bínú yìí tí ẹ mọ̀ pẹ́ yìí ni ẹ mọ́mọ́ bínú ẹ̀ka alẹ́ ẹ̀kọ́ àtàárọ̀ gbogbo àwọn tó wà ní ṣáṣá ń kọ́ aago mẹ́wàá ẹ ti délé ẹ ti gbogbo wọn ti kò ní ṣáṣá ẹ bá ń kí wọn lọ́la o ẹ bá ń kí wọn Àjàyí Peters a lọ́wọ́ yín o alhaji muhyiddin àti ṣèyí bó bá dán ti bá mi ṣíà fídíò yẹn ṣe ẹ̀ ní fọwọ́ náà gbọmọ sí abdulrasaq agboola mutikin ọ̀dà adúgbò pọ̀ lọ́wọ́ gbòyìn kámọ ẹ sọ pé káyọ̀ foyè ọlá ọlọ́lá tọrọ ọlá tiwa ni ká máa fi ká bẹ ọlọ́run kó fún wa ká má máa wo iṣẹ́ àwọn èèyàn ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà nílùú òyìnbó mi báyìí àwọn tó wà nílùú nàìjíríà kí má tẹ̀sán bẹ́kúta àwọn tó wà nílùú nàìjíríà ọ̀pọ̀ wọn ni wọ́n dájọ́ àtàwọn nílùú òyìnbó lọ ọ̀pọ̀ wọn ni wọ́n rí jáde ṣùgbọ́n àìnítẹ̀lọ́rùn wọn ó máa ń jẹ́ kó wò bẹ́ẹ̀ ni pé ìlú òyìnbó owó wà nílùú òyìnbó kò sí nǹkan kan kò sí nǹkan kan nílùú òyìnbó rárá foreign exchange àti ọgbọ́n orí báyìí ni kò sí nǹkan kan nílùú òyìnbó ẹni ta ló pa ẹ sọ pé mi àbọ́sẹ̀ bí ni owó tá a bá pa nílùú òyìnbó ìlú òyìnbó ló ń gbé wọn ò ṣe fún wa ká mú owó lọ sílé wọn ò ṣe fún wa ká mú owó ká lọ fi dá iléeṣẹ́ lẹ̀ sílé wọn ò ṣèlú òyìnbó fún wa ká mú owó ká lọ fi ṣe àwọn nǹkan mèremère sílùú nàìjíríà ṣùgbọ́n àwa là ń lo nọ́mbà six wáyé pé à bí àbá ti wà nílùú onílùú tó bá ti pẹ́ lóòótọ́ ìlú wa náà ni ìyẹn àwọn tábà ti jẹ́ citizen ìlú wa ni ṣùgbọ́n àwa ní ìlú kan tó jẹ́ pa ti wá tó jẹ́ orírun wa ni òun náà nílùú nàìjíríà bámidélé tí bá mi ṣí ẹ ṣe gan ni to your group lágbára ọlọ́ ẹgbẹ́ náà ò ní dàrú o òkè òkè lẹ́mọ̀ọ́lọ́ ẹ̀ ní fọwọ́ náà gbọmọ sí láṣẹ lẹ́dùnmọ́ mo dúpẹ́ mo dúpẹ́ pé òkun ẹ ṣe káwọn èèyàn lè máa kẹ́kọ̀ọ́ ohun tí mò ń sọ nìyí ṣe rí nílùú òyìnbó gbogbo tó wà nílùú nàìjíríà wọ́n rò pa ní giwo nílùú òyìnbó ni kò sí giwo wò kò sí giwo nílùú wa rárá kò sí giwo mi mọ̀ bóyá wà London o bóyá wà Spain o ṣùgbọ́n lamẹ́ríkà tẹ̀mí wà kò sí giwo wò ń bẹ̀ àwọn tó dà wà nílùú nàìjíríà wọ́n bẹ́tà jẹ́ tó wà nílùú òyìnbó lọ ṣùgbọ́n ẹni tó bá wà nílùú òyìnbó bóyá ń lọlé bóyá bẹ́ẹ̀ mi ṣe máa ń lọlé plan i always plan ahead tí má ti mọ̀ pé òkè ní next year àwọn nǹkan báyìí ni mo fẹ́ ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe yẹn màá ti rò ó màá ti rò pókè ọ̀nà owó ni mo lè gbé gbà tí òfin ní yọmí lẹ́sẹ̀ sílẹ̀ báwo ni mo ṣe fẹ́ ṣe eh, tí mi fi ní máa kábàámọ̀ lórí ẹ̀ màá ti rò ó ení èjì ẹ̀ta ẹ̀rin màá ti wo gbogbo bí mo ṣe máa gbé gbà tó máa fi eh, rọ̀ mí lọ́rùn bákan náà àwọn owó tà ń pa ń báyìí ẹ wò nílùú nàìjíríà wọn ò lè ṣe kọ́ máa ṣe patí lẹ́fí saudi ṣé wọ́n bí wa dáńbì báyìí kálá ń ṣe patí báyẹn ni rárá ẹni tó bá dẹ̀ máa ṣe patí a sì fi ọjọ́ sí tó máa pẹ́ bóyá bíi láti last step tí ń rò láti máa fi owó ẹni èjì ẹ̀ta ẹ̀rin kọ́bọ̀kọ́bọ̀ ni yóò ti mọ ọ̀dà àjọ ilé náà ti bá ń wá ìjọ tí bá ti kúrò létí bá ti padà dé ìbànú mo ti bẹ̀rẹ̀ sí tu owó tí màá tó fi padà lọ léjọ bẹ́ẹ̀ mi ṣe ń ṣe ni èmi ìwọ́n bẹ́ẹ̀ lómi ṣe ń ṣe o àwọn ẹlòmíì wà tó pé credit card wọn náà máa ń ná èmi náà máa ń ná ń gbà míì tó yẹ kó tó bá débí tán ó ṣe máa padà wá máa ṣiṣẹ́ owó yẹn ni àṣewọ́ọ̀dì kí ni mò ń sọ mọ́ tí mò ń sọ bẹ́ẹ̀ ni pé gbogbo ẹni tí ó wà nílùú nàìjíríà ẹ má rò bóyá ìlú òyìnbó ẹ ẹlòmíà ní ọ̀pọ̀lọpọ̀ ló máa pè mí pé àtọ́wọ̀n bá ti dé lòun bọ́n lòun ò lè ṣoríire ta ló sọ bẹ́ẹ̀ fún yín àìmọ̀ èèyàn ló wà nílùú nàìjíríà tó pé ó ń ṣoríire jẹun tó wà nílùú òyìnbó lọ oríyá jẹlẹ tó wà nílùú òyìnbó lọ àìmọ̀ ẹni tó wà nílùú òyìnbó tó wà ní downtown tó yẹ kó ṣe náà ń sùn sí abẹ́ bíríìjì ńbẹ̀ yẹn ìjọ́ wo ni mo gbàbẹ̀ kọjá èmi àti àwọn ẹbí mi ṣé ok last month ni mo dé láti ilé on the five àbí ó dà pé last two last two weeks la lọ sí downtown torí kí ní ngo wa a gbọ́dọ̀ wá ibi tó yẹ pé a tún máa lọ ní ní kò pẹ́kópẹ́ tá a máa lọ fún wọn láṣọ àti oúnjẹ tá a lọ síbẹ̀ pálí milk kátàn pálí milk empty ni o ni wọ́n nà gbalaja gbalaja tó fi ń sùn lẹ́lẹ̀ bẹ́ẹ̀ tí ọ̀sán tó fi bora bẹ́sàn bá ń jẹ ọbẹ̀ náà ló ti ń jẹ wọ́n ṣùgbọ́n àwọn tó wà ní nàìjíríà wọ́n rò pé bóyá àwọn tó wà nílùú òyìnbó wọn kò tiẹ̀ kò tiẹ̀ sọ́fánẹ́sì kankan rárá ẹni bá sọ bẹ́ẹ̀ fún yín ajẹ́pọ̀ ń tàn olè ló ń jà ajẹ́pọ̀ lè ló ń jà tó bá pẹ́ tó ń ṣiṣẹ́ tó pé ó ń ṣiṣẹ́ iṣẹ́ àṣewọ́ọ̀dì mi ìsọ àwọn tó wà ní London àwọn tó wà ní London ìjọba máa ń fún wọn lówó iṣẹ́ tó ń ṣe kò dàbí tiwa mo lè sọ mo tún lè sọ ní gbogbo ọ̀nà iṣẹ́ tó ń ṣe kò dàbí tiwa ń bí Amẹ́ríkà kò sẹ́ tó máa fún ẹ lówó ò bá ọjọ́ bí eku ẹ̀dá wọn ọ̀rọ̀ ẹ̀ kọ́bọ̀ wọn ò ní fún ẹ ṣùgbọ́n London wọ́n máa fún wọn lówó London Dublin wọ́n fún wọn lówó Dublin ṣùgbọ́n lamẹ́ríkà ń bí kò sẹ́ni tó máa fún wa lówó wọn ò dẹ̀ kí ń fún wa ìjọba òun fún wa lówó ọmọ tó bá bí you are on your own ni òbá àbímọ ọjọ́ bí epo ẹ̀dá you are on your own ni torí wọn ò rán iṣẹ́ wọn ò dẹ̀ ṣe la nọ́mbà pé kó mú owó lọ sílé ìwọ ló máa ro nọ́mbà six ẹ̀ rí pé ah ok ilé mi ẹbí mi wà ń bẹ̀ jẹ́ kí n máa fi tọ́rọ́kọ́bọ̀ pamọ́ tó bá náwó yẹn nínàkúnà gan wọ́n máa wádìí ẹ̀ wò wọ́n á wá bó ṣe rí owó ẹ̀ yẹn lamẹ́ríkà ń bí wọ́n ṣe yẹn ṣùgbọ́n London ọ̀dọ̀ wọn rọrùn ṣebí London mo lọ ní march tó jẹ́ pé wọ́n fẹsẹ̀ gbà títì bí ẹni ẹni wà ní ìdímọ́ta ni ẹ́ iṣẹ́ tí wọn ò dẹ̀ tún wá lebi tí wá ń bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà tó wà ń bẹ̀ wọn ò ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò ṣiṣẹ́ wọ́n á dẹ̀ máa parọ́ fún yín ìmí àmà lọ ya fọ́tò nílé onílé a máa lọ gbé mọ́tò onímọ́tò a máa fi ya fọ́tò tí wọn ò ṣiṣẹ́ tí mo lè sọ pé mo mọ̀ mo mọ̀ fúnra mi báyìí pé wọn ò ní iṣẹ́ lọ́wọ́ èmi mo lọ náà ni ni mo rárí ṣá kọ́lọ́n kó ṣàánú wa ẹ wo ohun tẹ̀mí kan máa sọ rèé gbogbo apáta ká má nílò ara wa ká má máa ṣọ̀tí ara wa ẹni tí ò bá ní tó bá yẹ pé bóyá ara ò yá pàápàá jùlọ nílùú nàìjíríà ẹ jẹ́ ká ṣèrànlọ́wọ́ tá a bá ní ni it's not by force mo dẹ̀ máa sọ fún àtàbárẹ̀ tó bá fún wa ní one naira ẹ jẹ́ ká máa kí ká dúpẹ́ pé o ṣe wọ́n ní yìnyín ni kẹ́ni kó lè ṣe mí nítorí òní ṣùgbọ́n nítorí ọ̀la ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ló jẹ́ pé inú òkè dùn sọ́rẹ̀ nígbà tí ọ̀rẹ́ bá ń ṣe nǹkan re a máa wò pé aṣóhun nìkan ni ṣóhun nìkan ni àbí irú ayé wo lòun wá bẹ́ẹ̀ sì rèé ibi tọ́rẹ tó tẹsẹ̀ bọ̀ ṣé wọ́n mọ̀ ni ṣé o mọ ibi tó tẹsẹ̀ bọ̀ ẹ o mọ ibi tó tẹsẹ̀ bọ̀ àdúrà ni ká máa gbà ká dẹ̀ máa tẹpá mọ́ iṣẹ́ tọ́lọ́run bá fún wa ká má wo àgọ́ aláàgọ́ ká má wo òṣìṣẹ́ rárá ọlọ́run olódùmarè yóò máa bù sí iṣẹ́ tí gbogbo abáṣọ àní dààmú ìlara àbòsí ọ̀tẹ̀ kò pé ọmọ ènìyàn kò dáa rárá ó ń bẹ̀mí náà wí gbogbo apáta náà ni ó ń bá wí tá a bá wojú aago yín aago márùn-ún ó ti kọjá yẹn ti ṣe mẹ́wàá lu nàìjíríà tó adúpápọ̀ lọ́wọ́ awókòrèjọ tọ́ba àyẹ̀túndé ayọ̀bájò adébọ́lá ọlátúnbọ̀sùn bàbá hm king of hm two nìyẹn ṣọ́ọ̀ṣì àgbọ̀bẹ́rì àwọn immigration nìyẹn ẹ̀ka bọ̀sọ̀rí kan ní gbogbo àbújá ń kọ́ o hajara hajara a dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ẹ ṣeun gan-an ni adẹnẹkàn bọ́láńlé ọbaṣá a dúpẹ́ lọ́wọ́ yín o ajíbọ́lá aṣímíyù a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà o ó dáa ẹ ṣe gan ni bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ kúnlé wọn ní ó mà lágbára o kúnlé ní wọ́n ní ṣe bí o ti mọ ẹlẹ́wà ṣàpọ́n wọ́n ní gbogbo wa ní láti ṣọ́ra kí á mọ ohun tí a bá ń ṣe bẹ́ẹ̀ ni adúpá pọ̀ ní ọwọ́ gbẹ̀yìn yẹn wa tí ẹ wà ń bẹ̀ o láti ẹnu yóò ní dín kò ní dín tẹ́ mọ̀ náwó lé lórí gbogbo ẹni tí mi bá dẹ̀ dárúkọ yẹn ó dà pé aṣáájú mẹ́ta ni mo ní bọ́ba gúnwà adúpẹ́ lọ bóyá ni kò ṣe pé àwọn kan ti wà lórí ètò tí mi ò rí tẹ́lẹ̀ ẹ̀yin tí mi bá ti dárúkọ yín ẹ mọ́ bínú o ẹ mọ́ bínú torí ó ti fò sókè ní mi ò rí Ibrahim ó dà pé mo ti kí ẹ̀yin gbogbo ẹni tí mi bá ti dárúkọ yín ẹ má bínú sí mi o gẹ́gẹ́ mo sọ ẹ mọ́ bínú o bóyá lẹ́yìn tí n bá parí ètò tí n bá ti rí màá máa màá máa kí Goriola Goriola Aládé wọ́n níbẹ̀ wọ́n ní Daguro ti jáde láyé mo ti sọ lẹ́ẹ̀kan gẹ́gẹ́ mo sọ pé tí mi bá rí àrídájú nǹkan èmi ò kì í máa ń sọ síta òun ni mo ṣe kọ́kọ́ wádìí wọ̀ láti lo Nàìjíríà mo ní mo kí gbogbo ẹgbẹ́ TAMPA àti ANTP pé a kú ara fẹ́ra kù. Eh, lágbára ọlọ́run gbogbo ànífọjọ́ ọlọ́jọ́ lọ ànífọjọ́ ọlọ́jọ́ lọ láṣẹ elédùnmarè àgbó àtọ́ àfọ́páwò àfẹ́rẹ̀gìjòbì ṣùgbọ́n gbogbo wa ẹ jẹ́ kí a máa tọ́jú ara wa ẹ jẹ́ kí a máa tọ́jú ara wa pàápàá jùlọ àwa tá a wà nílùú eh, amẹ́ríkà ìlú òyìnbó káàkiri àsìkò sọ́mà tá a wà yìí ooru ti pọ̀ níta nísìn oorunú ó ń jẹ́ káwọn èèyàn purge káwọn èèyàn máa lọ sí ilé ìgbọ̀nsẹ̀ lọ bọ̀ ẹ jẹ́ ká máa momi dáadáa lásìkò tá a wà ká dẹ̀ máa sùn ká dẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ṣáìsì so lágbára ọlọ́run àìsàn ní fi àgọ́ ara wa ṣe ibùgbé o ibi tí a rí dé lónìí nìyí lórí ètò yìí ètò ní ètò àràkèǹgé fún tòní a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba pátápátá ọlápọ̀rọ̀ngodo ọba ríro àlá ọba àlá funfun gbò ọba tí ó ti bá wa bẹ̀rẹ̀ ètò yìí tí ó tún wá bá wa parí ẹ̀ síbi tí ó parí ẹ̀ sí yìí ẹ má jẹ́ ká gbàgbọ́ pé tó bá di ní ọ̀la ní agbára ọlọ́run aago méjìlá ọ̀sán instant time ni èyí tí ń ṣe aago márùn-ún ìrọ̀lẹ́ tìlú nàìjíríà tó títí wá di ní ọ̀la tí a tún máa pàdé abọ́sẹ̀dé lórúkọ tèmi òyìnbí agbọ́ṣàga ọbọ̀bìnrin olùṣètò nìyálóde amúlùdùn àti àmbásẹ́dọ̀ rédíò amúlùdùn ìyẹgbẹ́lẹ̀kẹ̀ lóye lónìí a kí n tó dágbére ẹ má gbàgbé Jesus Celebration Center láti máa ṣe ayẹyẹ ìfilọ́lẹ̀ àwo orin four in one ní o má dánwò má dánwò don't try it ẹṣin one àti àṣà yorùbá yorùbá culture eh, video cd ni ẹṣin one video cd ni àṣà yorùbá audio cd yorùbá ni it's yorùbá it's yorùbá yẹn ni pé àwọn àwo mẹ́rẹ̀ẹ̀rin yìí lẹ́wọ̀n mọ̀ ṣe ìfilọ́lẹ̀ ọ́díò kan fídíò mẹ́ta láwọn mọ̀ ṣe ìfilọ́lẹ̀ ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù keje ọdún twenty nineteen tí a wà yìí pẹ̀lú award nineteen. ni wọ́n ní biotẹ́sì lélẹ́yìí èmi ò mọ̀ wọ́n ní biotẹ́sì aṣáàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo ẹ̀yin tèmi nínú nàìjíríà alájà sherifat ajá ọlátọ́yìn ọlábọ̀dé gbogbo ẹ̀yin tí wà nínú nàìjíríà pátápátá ẹ jẹ́ ká pàdé ní jisol celebration center jisol j i s o l jisol kì í ṣe jesus o jisol celebration center tó wà ní ìlú ìbàdàn ìbàdàn express ṣé ìbàdàn if express wo yìí ni ní àdégbàyí ẹ ṣàìkájọ pàdé ní on the twenty eight of next month títí wá di ọ̀la lágbọ́rọ̀ ọlọ́run mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní bá nínú ìbànújẹ́ ilé owó ìlú ọmọ àlàáfíà kó bá lọ kó máa jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa àbọ̀sẹ̀dé yín náà rẹ̀ gbogbo ẹni tẹ̀sí wà lálẹ́ ẹni tójú ń dojú kú ẹni tójú ń dénú sáré ẹni lálàkàlà ẹni sísòkòsò gbogbo àtàdé wa ní ọ̀sán ọ̀sán wa yóò dáa yóò sì san wa àwa nílùú gbósọ̀nù bí òṣè bí ọmọ láṣẹ Elédùmarè ah fọlárìn táíwò ok àwọn tí mo miss ní aláàjì láti gbàdẹ́fọ̀n fausat ọ̀pẹ̀yẹmí wọ́n ní from australia ẹ bá mi share ẹ̀ láti australia ẹ ṣe gan ni ẹ jẹ́ káwọn australia kan rí gbọ́ kan rí wò ẹ ẹ ń singing ẹ ṣe ń wọlé ẹ ń singing shalom ẹ ń singing lẹ́yìn tá a ti parí ètò wọ́n ní ẹni tó bọ̀ mí sọ wọ́n kọ́ wọ́n bá nǹkan shalom ẹ ń singing ẹ máa dancing wọ́n ní ẹ̀gbá ẹ̀gbóhùn ẹ̀yọ̀ aráalé ògbóhùn àrò oko ó ní àfọlárìn táíwò àdúgbò pọ̀ lọ́wọ́ yín yínká ìlọ̀rí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ gan ni tolúlọpẹ́ ọlátúnbọ̀sún wàsíù aláòkè mo ti gé ẹ̀yìn gbogbo àwọn tí mi ìbá dẹ̀ tí ì kí tẹ́ pé wọ́n ti wọlé tí mi ò rí ẹ má bínú sí wa o àdúpẹ́ pọ̀ lọ́wọ́ gbòyìn tí ìjẹ̀ bákàrẹ̀ ẹni tó bomi ìṣàn ọba nǹkan ẹ̀yìn náà ń singin hello èmi náà ṣe hello adẹ́rìbí gbé káyọ̀dé abídèmí ẹ ṣé gan ni ojú òní tìyín àwòkọ́ ìjọba ti kìín TJ ẹ ti pẹ́ lẹ́yìn ẹ lọ wo fídíò yẹn lọ tún fídíò yẹn play tó ẹ̀yin yọ wa nílé títí wá di ọ̀la lágbọ́rọ̀ ọlọ́run rírì owó ìrọ̀ ọmọ àlàáfíà ẹ̀kú bálẹ̀ ọ̀kú máa jẹ́ tẹ̀lé kọ̀ọ̀kan wa I love you all from the bottom of my heart ìyẹn ni pé láti inú ọkàn mi wá mo nífẹ̀ẹ́ ògbò yín dákú èmi ò kí ń parọ́ o mi ò ń parọ́ o mo nífẹ̀ẹ́ yín dákú love you all see you tomorrow bye. àbọ̀dé kàńpọ̀ ẹ̀kún àdẹ̀rìn o. tí kì í ẹbọ. ìmọ̀ràn mi fún gbogbo student ẹ tẹ́tí kì í ẹbọ ẹ bá jẹ́ ká lórí wò ká ṣàánú